بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نتساج العقيدة السفارينية أيتي أدفع جنبي مقدمة لترجيح مذهب السلف على غيره من سائر المذاهب ọ̀rọ̀ ìtẹ̀síwájú níbi fífi tẹ̀sùn wọn ìtẹ̀sùn wọn ìlànà àwọn sálàf lórí ìlànà míì nínú gbogbo ìlànà tó ń bẹ láyé قال المؤلف رحمه الله أعلمه جئت أنه جاه الخبر عن النبي المقتفى خير البشر أعلمه جئت أنه جاه الخبر عن النبي المقتفى خير البشر كن أعلم لا مر هديت إنتم هداك الله ọlọ́run ọfọ̀nà mọ́ àdákàlá òlòdì hùdíìkà tó tábà tó fẹ́ sọ di mọ̀jìhúlù àníwọ́n fún olùwàmọ́ àwa sọ di náírà ìfàáyé hmm, náírà ìfàáyé níbi àdákàláhù aláhù ni tí ń ṣe fáìlì ayé rẹ̀ ní káfù nífẹ̀ẹ́ bọ́ sí á wá sọ di àmì rọ́fùn tí í ṣe tà ẹ mọ̀ wípé tà nínú àwọn ọ̀dọ́mọ irú rọ́fùn lọ́wọ́ ẹ̀ẹ́lẹ̀m lọ́mọ òdì tà ẹ àdákàlà ọ̀sẹ̀ tó lè fọ̀nà mọ̀ yẹn jọ lọ́hùn lọ lọ́mọ òdì tà ẹ àdákàlà ọlọ́run ọ̀fọ̀nà mọ́ ànáhùn já àlùkàdá lèrò wá. عن النبي المقتفى لا تدع النبي المقتفى أن تعمل طوري فاره أن تعمل طوري فاره خير البشر أن تولوري رجو من أبو لأن ذي الأمة سوف تفترق بدعا وسبعين اعتقادا والمحق بأن للأمة سوف تفترق بدعا وسبعين اعتقادا والمحق قل بأن للأمة يعني بأن هذه الأمة داجي داجي جوي سوف تفترق yóò padà pín sí gbédé anwọ́sàbọ̀rin náà àyètí kọ́ dá seventy three ní òpin sí àyètí kọ́ dá nínú àdìẹ́ ọkàn tí kálukú òní tí ó yàtọ̀ síra wọn wàlẹ̀ mọ̀hẹ́kọ̀ ẹyọ tí òjò ti tọ́nu rẹ̀ òun ni máa نهج النبي المصطفى وصحبه من غير زيج وجفا ما كان في نهج النبي المصطفى وصحبه من غير زيج وجفا ولما كان في نهج النبي ẹyọ kan tí ó jó جوتي تونو سامتي تيري tonu seventy three yẹn òun lè tó ànábì alimustafa tọjá ẹni tá a sàlẹ́sà wọ́sáàbì yìí o àtàwọn sàábì ànábì yẹn o èyí tó bá lórí ìlànà ànábì àtàwọn sàábì rẹ̀ mìnàrí ìrìzọ̀yìrì tí ó fi kó níbi òtítọ́ ọ̀jàfà tí ó sì tún gọ̀ òwò ọ̀mùgọ̀ alguluwu òun la ṣe jù àlìjáfà òun ni ìgọ̀sí ni ìgbà nẹ́bí ìtayọ ipò rẹ̀ ìyẹn tó ń gò lówó ìwádìí ipò tí ń bẹ fànẹ́bí kù wọ́n ń pè ní jàfáwù àwọn ẹyọ kan tó wà lórí òtítọ́ náà àwọn seventy three ni àwọn lè tún fi ń bẹ lórí ìlànà nẹ́bí ìta dásàlẹ́sà wọ́n sàbíyì àtìlànà àwọn sàbí rẹ̀ mìnìrẹ́rì sáyé gẹ́ẹ́ tí ó fi kúrò níbi òtítọ́ kọ̀kọ́jà lànìyàn ọ̀jàfá kò sì tún gọ̀. wàlẹ́ sáà dáná sọ̀jà sí máa yọ ìtàbà kẹfì oríkọ̀ tì ń ilá àhàlílẹ̀ àṣàr. wàlẹ́ sáà dáná sọ̀jà sí máa yọ ìtàbà kẹfì ó ní wọlé ṣe hádà nàṣó jasman yu'tabar lẹ́sùn yìí kìí ṣe ohun tá a lè wòye sí ní gígé péw sẹ́nikẹ́ni kí kiri kọ̀tún nínú ìjọ kan ìlà àlà ahlil asab àfi kọjá sí pé àwọn ẹni tá ànábì ń sọ yẹn ó dá lórí àwọn ẹni tó wà lórí orí pa tí sàwọn àti sunna wal jamaa wọlé ṣe hádà nàṣó tẹsán yìí ṣe nǹkan kan kìí ṣe jẹsìmán yọ̀ọ̀sábà kìí ṣe ohun tá a lè wòye sí ní gígé pé bí ìfìrìkọ́tìn síjọ kan pàtó ìyẹn pé àwọn tí ó là ní tó pẹ̀lú lódodo ni a lè pè níjọ kan pàtó ìlà àlà àlè àṣà àfi ká gbé e lórí àwọn ẹni tí wọ́n wà ní orí orí pa àwọn tí wọ́n wà lórí orí pa àwọn ẹni ìṣáájú náà là ń sọ ẹni qawaid ahli sunnati fi nusus àwọn òfin àwọn ahli sunna nínú ẹsẹ̀ wúrà quotations kí ni ìlànà táwọn ahli sunna wà lórí ẹ̀ kí lófin tí wọ́n gbá mú wọn ni fa asílẹ̀ tó nususu tá a ti gbà lérò òun ni ànususu àsìfàtìyà ànususu àsìfàtìyà àwọn ìròyìn tó mú ròyìn tó mú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó mú ròyìn ọlọ́run ọba wa ó fi wo làwọn alùsùn náà ń tẹ̀lé ń bẹ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní ojú ọlọ́run rẹ́rìn ọlọ́run sọ̀kalẹ̀ ọgbọgba sórí àlàáfíà irú ìlànà òfin wo làwọn alùsùn náà wà lórí ẹni pàrọ̀ àwọn pòtíṣàn báyìí. fàásùbí tó nù sùsọ̀ bíi tẹ̀ǹzíhì. من غير تعطيل ولا تشبيه فأثبته اسم السلطة من غير تعطيل ولا تشبيه قل فأثبتوا النصوص بالتنزيه àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó bá wá ẹsẹ̀ rinlẹ̀ bìtẹ̀ǹzíhì tó ròyìn ọlọ́run ẹfínrin lẹ̀ pẹ̀lú sísàfọ̀mọ́ náà ni o mìnìrẹ́ ìrìkà àfẹ́lẹ́ láì ní mú ìròyìn ọlọ́run gbọ́lódé ọ̀la tẹ̀sùn bí àdẹ̀ní sàfijọ́ rẹ̀ tó a sọ àpò ah, láti aṣọ fọlọ́run lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run wà lọ́wọ́ ọ̀dọ̀ abẹ́ ni ọlọ́run lọ́wọ́ sùmọ́wọ́ rẹ tóbi tẹ́kọ̀ọ́ àti kẹ́sì báyìí òfin táwọn alùsùn náà wà ń bẹ́ wọn sọ pé fa áṣìlì tó nù sóòsọ̀ ẹ fi ẹsẹ̀ ọ̀rọ̀ ẹ fi rinlẹ̀ bí tẹ̀nzí pẹ̀lú sísàfọ̀mọ́ nínú ìrírí tó àti ilé tẹ́ ẹ bá ń sàfọ̀mọ́ ọlọ́run ọba ń bi ìròyìn rẹ̀ ẹ àní mo gbàlódé o ọ̀rọ̀ àtẹ̀sí béèrè kò sì ní láti jọ nínú. ọ̀kún ló máa já àmìnà lè káyà tí ọ̀sán àfẹ́lẹ́ àkàrẹ̀ فكل ما جاء من الآيات أو صح في الأخبار عن صفاته فكل ما جاء من الآيات gbogbo ohun yòówù tó bá wá nú ayàlọ àná alápọ̀nlé tó ròyìn ọlọ́run àwọn sọ ha fil akhbari àbí èyí tó sì lálàáfíà nínú àwọn ìró à ń sì kọ́ ọtí lọ́dọ̀ àwọn tó ṣe gbẹ̀mí tẹ́ àwọn tó ṣe bí ẹ̀mí tẹ́ta ń sọ̀rọ̀ àwọn tí èsì sàábé sọ̀rọ̀ àwọn sàábé nì òun lẹ̀ nídìí pé wọ́n nẹ́gbẹ́dì tí wọn àwọn tó ṣe gbẹ̀mí tẹ̀yìn tó do dọ̀gbà náà bẹ̀tẹ̀ àwọn míì tó tún tó lọ́dọ̀ wọn láwọn ṣèwádìí wọn. ọ̀kúlù náà já à gbogbo ohun yóò tó lè wá nínú àyà àti nínú àwọn àyà tó ròyìn ọlọ́run àwòsàn àbí ìtọ́lá láàfíà fíl àkàbárì nínú òru à ń fi kọ́ ọtún lọ́dọ̀ àwọn tó ṣe gbẹ̀mí tẹ̀yìn. من الأحاديث روح كما قد جاء فاسمع من نظامي واعلنا من الأحاديث روح كما قد جاء فاسمع من نظامي واعلنا من الأحاديث عليه صلى الله عليه وسلم لا تدعوا الثقات من الأحاديث àwọn ọ̀rọ̀ anábì sọlá àlẹ́ ọ̀sọ́lá tó ròyìn ọlọ́run lùmí rùhù á máa mú ọ̀rọ̀ nì lọ kàmọ́ kọ́díjà à gẹ́gẹ́ bó ṣe wá ọlọ́run rẹ́rìn àfẹ́yìn ilẹ̀ ọlọ́run rẹ́rìn nígbà tí sọlá àtàlà ń sọ ọlọ́run rẹ́rìn. bàtùmá mi ní ìbá mi gbọ́ nínú orin mi tí mo sì jọ yìí wàhálà máa kọ̀ sí màmá dájú rẹ̀. ولا ترد ذاك بالعقول لقول مفتر به جهول ولا ترد ذاك بالعقول لقول مفتر به جهول ولا ترد ذاك ọ̀ gbọ́dọ̀ dá ilé ìmú padà fọ́sọ́fọ́ gbá ọ̀ bèlè òǹkúlì pẹ̀lú làákàyè lèkọ́ lè mú kẹrin bìbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ aládàparọ́ jàhúlí tó ń jẹ́ aláìmọ̀kan àràtàrú dùdàkà má dáyẹn padà bí àfúlì pẹ̀lú làkàì lèkọ́ lè mú kẹrin bìbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ aládàparọ́ jàhúlí tó jẹ́ aláìmọ̀kan. àkídùnà lè ìsìbàtò yà kàlílì. من غير تعطيل ولا تمثيل وعقد الإنفاس يا خليلي من غير تعطيل ولا تمثيل كل فعقدنا عقد ما يعني عقيدتنا àdéhùnkàn tiwa nípa àwọn tó bá jẹ́ ròyìn ọlọ́run àlè ìsìbátù ni o fífi ròyìn rinlẹ̀ yá kàlílì mo pè wọ ọ̀rẹ́ mi àyò mi mìnìkẹ́rì tààtẹ́ ilé láì ní múròyìn yẹn gbọ́lódé a sọ pé kò sí ǹjẹ́ kí ló tẹ́ fi sọ pé kò sí àfẹ́ fi ọlọ́run jọ ìyẹn ni ọ̀la tàṣù bí ihi láì sì ní láti jọ nínú ó yẹ tẹ́ fi ṣàfihàn wọn làwọn fẹ́ kó yí àwọn èèyàn ni gbàdàbà lọ́lọ́run lójú tà sọ bójú yẹn ṣètò àwọn fi sọ bójú yẹn ṣètò hálò lè mọ àgbèlè iná ìsìfàt ìṣesí àwọn ẹni tí wọ́n ń ṣe tàwíìlì ìlọ́níbẹ̀rẹ̀ jíjí ìròyìn ọlọ́run jíjí ìròyìn ọlọ́run ìgbà ẹ̀ka ṣe tàwíìlì ẹni ò ní pọ́wọ́ ní ọwọ́ bẹ́ẹ̀ ni ó pè lágbára ni ìṣesí àwọn tí wọ́n ń chíǹjì ìròyìn ọlọ́run fọkúlùmọ̀ àwọn aláfẹ́ sífáàtì. كذاته من غير ما إثبات وكل من أول في الانتباه كذاته من غير ما إثبات قل فكل من أول في الصفات gbogbo ẹni yóò ti bá ń chẹ́ǹjì ìròyìn ọlọ́run nítorí kó fi lè fọ́ ọlọ́run mọ́ lọ́dọ̀ tiẹ̀ àzáàtì yìí bíi pàápàá ọlọ́run tí wọ́n sọ pé ọlọ́run lọ́wọ́ ní wá ń chẹ́ǹjẹ̀ nínú rẹ́rì má ìtùbá tí láì fi rinlẹ̀ bó ṣe rẹ̀ irúfẹ́ nìyẹn ọdún tá a dà wàsítàtọ̀ làwájẹ tára wàkọ̀ọ̀tọ̀ fi bàárí lè hà láàkí wà fún ọdún tá a dà wàsítàtọ̀ làwájẹ tára. ó yàn ọ̀kọ́ níta á dá oúnjẹ ọ̀hún ti kọjá là wàsíkàtọ́lá ó sì ṣàṣejù wájú tààrà ó tún lo ìgboyà ìgboyà wàhádọ̀ fi gbàrí làlákì ó tún wá kó sínú gbàrí làlákì ibùdó ìparun wàfùtàrà ó tún dáadáa parọ́ nítorí pé lọ́ọ́ chẹ́ǹjì ìròyìn pàápàá lọ́hùn. alámtàrà tìláfà أصحاب النذر فيه وحسن من حاه ذو الأثر ألم ترى إلى أصحاب النذر فيه وحسن من حاه ذو الأثر قل ألم ترى يورين اختلاف أصحاب النذر يا فين وعوانك مما فيه من نورك وحسن مانع حافظ الأسد عتيدو فين داجو منو عتيدو فين من نبيو تاو أهل الاثر التطاري جواني هاكي زير فإنهم تراو أهل الاثر فإنهم اتدوا بالمصطفى وصحبه فقنا بهذا وكفى

ìwọ tó ń gbọ́ mi ìwọ náà yọ ayọ̀ ọkàn pẹ̀lú eléyìí wọ́n kẹfà ó sì ti tó bẹ́ẹ̀ ní bàbá ti ayọ̀ ọkàn pẹ̀lú èyí tá à ń sọ̀rọ̀ àlùbábọ́lẹ̀ ọwọ́l ẹnu ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a fẹ́ wọlé sí bíbá yìí fi ma'rifatillahi ta'ala bi asma'ihi wa sifatihi mímọ̀ ọlọ́run ọba àlèkè ọlá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ أول واجب على العبيد معرفة الإله بالتسجيد أول واجب على العبيد معرفة الإله بالتسجيد أول واجب أكوكو على العبيد لوري أمر الله máàrífàtò lè láàyè ọ mímọ̀ Ọlọ́run bí tẹsí dídì pẹ̀lú dídọ́gba ìmọ̀ Ọlọ́run pẹ̀lú dídó dédé ìdídọ́gba mímọ̀ dáadáa nìtúmọ̀ rẹ̀ bí anáhù wàhídùlà nàzírù làhùwàlà ṣẹbíhùlà làhùwàlà ṣibùhún ولا وزير zero. بأنه واحد لا نظير له ولا شبه ولا وزير. بأنه واحد pé dájú ọlọ́run ọba yẹn ọ̀kan ni lánàá rírù kò sí akẹgbẹ́ fún làhùn fọlọ́run yẹn wọ̀ láṣìbù kò sáfìjọ fún wọlá wàzírù kò ní wọlé wọ̀de mínísà ọlọ́run mi sìfàtúhù kàzátìhì kọ́dìmá asmáhùhù tàbí tàtúnà àbímá. sìfàtúhù kàzátìhì kọ́dìmá asmáhùhù tàbí ni sífàtù àwọn òròyìn ọlọ́run kàdá àti ìbí irú àwọn òròyìn tó jẹ́ ròyìn pàápàá rẹ̀ kọ̀dí mọ́ ohun tó ti pẹ́ ni àsùnmọ́ òwú àwọn orúkọ ọlọ́run sábìtà tó ń nu tó dó ni àzìmọ́ ó wá tóbi. لكنها في الحق توقيفية لسنا بذات أدلة وفيا لنا بدا أدلة وفيا لكنها بالحق توقيفية لنا بدا أدلة وفيا قلنا لكنها àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn ọlọ́run yẹn àtàwọn orúkọ rẹ̀ fìlà hákì ló ti tọ́ òkè fíjà irun tá a máa ń dó dẹ̀rí fún ni o lànà bí haza irun tá a sọ yìí ń bẹ fún wa pẹ̀lú rẹ̀ adílẹ̀ tó ń wá fi yá ìtọ́ka tó pé pépé fásilò yìí ní fi báàkì sífàtì ta'ala níbi ìwádìí àwọn òròyìn ọlọ́run ọba àlìkẹ́ọ́lá. له الحياة والكلام والبصر سمعا إرادة وعلم وقدر له الحياة والكلام والبصر سمع إرادة وعلم وقدر له الحياة يسمين بفلام والكلام أرام بفلام والبصر يرين بفلام سمع نيبان بفلام yàrá dàtú èròǹgbà ń bẹ fọlọ wàá yẹlímọ ìmọ tó ń bẹ fọlọ wàá kìtà dàbò adálèsè tí wàá ní alágbára ni bí kò dára tẹ ń ta alákọt bí mo mú kí ni kàkà ìrọ̀ tó ń fà yín wá ẹbí mi. bí kò dára tẹ ń ta alákọt bí mo mú kí ni. lè fi kùdìrà sí ọlágbára pẹ̀lú agbára kan tó ṣe pé tààlákọ̀tì ni mọ̀mùkìnì tó so pọ̀ mọ́ ohun tó rọrùn kádà bẹ́ẹ̀ náà tún ìrá àdàtù ó tún ní èròǹgbà fáàyìn sọ ohun tí ń sọ yìí wàsítẹ́bì ní kò sì tún gbàgbọ́ yẹ rẹ̀ wà láàyè rẹ̀ dáadáa wàlẹ́ ìlú wálé kàlámù tààlákọ̀ọ́. بكل شيء يا خليل مطلقا والعلم والكلام قد تعلقا بكل شيء يا خليل مطلقا والعلم ما تعالي بفرم والكلام أثرا قد تعلقا عمي في الصفة بكل شيء gbogbo ohunkóhun yá kàlí ní mo pè wọ ọ̀rẹ́ mi mùtìlákọ̀ ní pọ́nbélé ó sọ fún ọgbọ́n kóhun wọ́n sá mọ́ àyẹ̀wò subhanahu kalibasọ́rí bí kò lè má sí mọ́ sàrí. وسمعه سبحانه كالبصر ní ọ̀sàmù àhì gbígbọ́ ọlọ́run ọba sọ̀hánà mímọ́ fún kálíbásọ́rì ọ̀dàbí rírí rẹ̀ bíkúlé màsímọ́rin gbogbo ń ta máa ń gbọ́ lọ́lọ́run gbọ́ ọ̀kọ́lẹ́ wọn bó sọ̀rí gbogbo ń ta máa ń rí ọlọ́run ọba ń rí faslun ìpín kan tún lè fi ìbọn wá sí alukọ̀ánì nípa ìwádìí alukọ̀ánì kọ̀ánà máa já a máa jẹ̀bẹ̀rẹ̀ lé. wa Wa ekụr anị tazile akụkọtwa adrlekaljibri lu adịghị tala ahụ ma jibiri jibiri ilu kamelkụrụ anị nínú àlùkòrán ni ta ti parí ìdájọ́ rẹ̀ kọ́ tẹ̀nzílì àti wọn ta sọ̀kalẹ̀ náà mo ti jìbì lu amúwáfà nẹ́bi yẹn kàlámùhù subhanahu qadimu àyálùwàrọ̀ bí násìyà àlímù. kàlámùhù. subhanahu ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba mímọ́ fún ọ̀dí mú ohun tó ti pẹ́ ni àyàlè wàrà ó kọ́lẹ̀ báwọn ẹ̀dá láti mú ẹ̀wà bì mẹ́sì pẹ̀lú quotation ọba adọ́là sọ pé wípé fáàtó bí mísìlì yìí ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ fáàtó bí sọ̀rọ̀ tí mi mísìlì ẹ̀wà yín kúntùmọ̀ àfihàn ìbí mọ̀nà zanna alẹ́ àbídínà. فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين على الورى وقل باب بيدا بالنفس فلقوا تشن ببيت مكان ọlọ́run fi pè wọ́n já yá àlímọ̀ mo pè wá tọ́ onímọ̀ ọ́ ó ní àni yastati'u surata min mithlihi ẹ̀dùn káyà ní ọ̀tá. olùwọlẹ́sà kò sí fi tó kìlì wàrà nínú agbára ìdá nínú asìlì yìí nípìnlẹ̀ rẹ̀ o aniyan àfihàn súrà ká kí wọ́n lágbára àti mú súrà kan wá mímísìlì tí ọjọ́ ní kùránì wọn tó rẹ̀ fásilọ̀n ìpínkàrẹ̀ fi bíkìrì sífàtì lẹ́tì yòtìbítù ha lè láàyè níbi mú àwọn ìròyìn wá èyí tó ṣe pé wọ́n fi rinlẹ̀ fún àlá àìmọ̀tò sálàfí àwọn aṣáájú àwọn ẹni ìṣáájú eré wà ọ̀làmọ̀ olè ásárí àtàwọn olùmọ̀ tó wà lórí pa àwọn ẹni ìṣáájú. wọ́n ní wàlẹ́ ìṣàrọ̀ bò náà bíi jàù hàrin wàlà àròdín wàlà. جسم تعالى ذو العلا وليس ربنا بذو آل ولا عرض ولا وليس ربنا هل دعوة يسمي بتوهر إن كذلك نبي تعمل بها ولا عرض كيف سنكسر وكسر كنك تسعدك على الله ولا جسمي ألم يسعر tààlà ọlọ́run ga òdòlè àìlà ọba tó ní gíga ni subhanahu qadisita wa àmọ́ wàrà min ghayri kayfin qad ta'ala an yuhad. subhanahu qadisita wa àmọ́ wàrà min ghayri kayfin qad ta'ala an yuhad. ó ní subhanahu mímọ́ fọlọ́hún àbẹ̀sáwà ọlọ́run dọ́gba lórí ara ara sùn kà má wà rà díkẹ́kẹ́ bó ṣe wá nínú àlùkò àná alákùnrin mìnìgẹ́rì kéfín láì ní báyìí lọ́lọ́run ṣe dọ́gba lórí tààlà ayọ̀ hajj ọlọ́run ga tayọ kárí àlà fún ṣe àárín bíi sí bíi kọ̀tayọ bíi àlè yìí bẹ́ẹ̀ fọlọ́run ọba sùhánà. ọ̀la yọ ìyẹn ọ̀sọ́ sámà kìnìlẹ̀ fọlọ́run ọba ń bẹ ní sámà. فلا يحيط علما فلا يحيط علمنا بذاته كذاك لا ينفك من صفاته فلا يحيط علمنا بذاته كذاك لا ينفك عن sèfàtì ó ní fàlàyọ̀ hìtò ìlmọ́nà ìmọ̀wá ò lè yíká bìzáàtì yìí pẹ̀lú pàápàá ọlọ́run kàzáàkà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe rí láàyè nfàkó ansìfàtì yìí o ọlọ́run ò ní yẹ kò ní gbòkó níbi àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ ọ̀kúlò máa àdìjá àfẹ́tẹ́lélé ọ̀sábẹ̀tàn mìnàgáyìrì máa tẹ̀mú fílé. فكل ما ولجا في الدليل فثابت من غير ما تمثيل فكل ما قد جاء gbogbo ń tọ́wà fi dẹ́líìlì nínú tọ́ka tọ́rọ yẹn ọlọ́run ọba fọ̀sà àdìtọ̀ ohun tó rinlẹ̀ fọlọ́run ọba ni mímbẹ́rì máa tẹ̀mọ̀ sí ilé láì ní fún lápẹjúwe bí nrọ̀ fún máa tẹ̀ ń wọnà fún ìhà àwájẹ́ ehe. ويده وكل ما من نهجه برحمته ونفسه ورحمته ويده وكل ما من نهجه ومن رحمة ننوك ìròyìn tá a máa fi ń ròyìn ọlọ́run ọba ni wọnáhùn ìhà àti ohun tó bẹ́ẹ̀ àwàjẹ èhè bí iwájú ọlọ́run ọba kọ́ ọlọ́run ọba níwájú wọ̀yádìí o àtọwọ́ rẹ̀ wọn kò lò mọ́ mí nàìjíríì àti ohun tó wà ní rúurú lànà yìí gbogbo ẹ̀ pátá ọlọ́run ló ní òyìn wà á ní wọ́n sì fàtì nùzúlì ìròyìn ọ̀yẹ́ kò gbogbo ẹ̀ ọlọ́run ọba wọ́n kálọ́pẹ̀ fàhàzárì mi náà nùzúlì. wà á ní wọ́n sì fàtì nùzúlì wà á kọ́lé kìí fàhàzárì mi náà olùwà àìníhí ojú orinlẹ̀ fọlọ́wọn bá subhana wọ́n sì káfí nùzúlì ìròyìn sísọ kalẹ̀ láti sámi ayé abẹ́ láti sámi àti sámi ayé ha ní gbogbo òru ìdákọ̀dá mẹ́ta gbẹ̀yìn òru wà kálùkìhí àti ṣẹ̀dá ọlọ́wọ́n bá fáhìntàrí mí nà nùzúlì sọ̀ra fún ìsọ̀kalẹ̀ nígbà tó bá ń sàlàyé fọlọ́wọn sọ̀kalẹ̀ láti sámà wọ́n sọ̀kalẹ̀ lórí òkè kẹta wa ó ti gbọ́ mi ọ̀sá ìrọ̀ التصريفات والأفعال قديمة لله ذي الجلال مسائر الصفات والأفعال قديمة لله ذي الجلال sọ́ni fọ̀sáyìrò sífáàtì gbogbo òròyìn ọlọ́run ọba wálé àfàálì àtiṣe rẹ̀ kọ̀dí mọ́tò ń nálè láàyè ohun tó ti pẹ́ fọ́lọ́run ọba ni zilijalali ọlọ́run tó ní títóbi dákínbìlà kẹfìn wàlà tẹmfìlì rọgìmọ́nlé ahàlè zaigi wọ́n tààpìlì. dákínbìlà kẹfìn wàlà tẹmfìlì rọgìmọ́nlé ahàlè zaigi wọ́n tààpìlì. ó ní lákínbìlà kẹfìn àmọ́ àwọn òròyìn wọ̀nyí tá a bá ń fi rìnlẹ̀ fọ́lọ́wọn ọba kò ní bó o ló ti jẹ́ wọn látẹ̀mú sí ilé nǹkan sápẹ̀rẹ̀ fún rọ́gímọ́n lè áhìlì záìgì láti lè fi mú gbolẹ̀ fún láti lè fi mú imú rẹ̀ gbolẹ̀ àwọn áhìlì záìgì àwọn tí wọn ò dódọ́gba wọn ta àtìlì àti àwọn tí wọn ń ta kòrò yẹn ọlọ́wọ́n bá ọmúrò ha kàmá àtàtìrí ìnàgàyèrè táwé lè wọ̀ gàyèrè nù. kàrọ́hà àníwọ̀ mú àwọn ìròyìn yẹn wá kàmọ́ asad gẹ́gẹ́ bó ṣe wá fìdíkìrí nínú ìrántí nínú alukur'ani àbí bẹ́ẹ̀ ni nínú ẹ̀rí alukur'ani gínígẹ́rì sàwílé láì ní yíró yẹn wọ́n gẹ́rì lẹ́kìrì láì ní tako wọ́yẹ̀ sẹ́hì lòlìjàhálò kámá ويستفي الجبال والعز كما قد استحال الموت حقا ونعما قل ويستحيل الجهل ihun tí ò ṣeé ṣe ká fi ròyìn ọlọ́run la ìmọ̀ kan wàlẹ̀ àjíṣù àtọ̀lẹ́ àmọ́ kọ́dé sàhálà lìmọ́tù gẹ́gẹ́ bó ṣe já sí pé ikú ó ṣèwọ̀ láti fi ròyìn ọlọ́run ọba ha kan ní pàápàá wàlẹ̀ àmà fífọ́jú àgbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ọba.

anihu ọgbà ìyẹn ní fọlọ́n ga tayọ ẹ̀yẹ́ yẹn fọyà bùsùrọ̀ ẹ wá bá àwọn òdùnnú tí ọ̀jẹ̀ ti lèmọ̀n wá láàbù ẹni ọba tọpa ìròyìn ọlọ́run tó tọpa rẹ̀ tó ṣe ní sísẹ̀ ń tẹ̀lé bó ṣe wà fọlọ́run ọba سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك